amina. ní àfa ní ulama mo kí yín púpọ̀ púpọ̀ ẹ̀yin wàrà sátúnìnà wàrà fana olè ambiyayi wàrà sátúlè ambiyayi mo kí yín púpọ̀ mo kí yín ẹ kú dúró ṣinṣin ẹ kú gbé ọlọ́run ọba ga kí gbogbo ọba kó lọ ronú ẹ̀ wò bóyá tó délé bọ́ọ̀ bá ti dẹ́kun ọba ọ̀yàtọ̀ ẹni tí ọba jọba rí ìdílé wọn tẹ́ pé baálẹ̀ ni wọ́n ń jẹ tẹ́lẹ̀ tí ò tí mọ ti ń jọba ìjọ ọba ti gba ọba o ti gbapò ọlọ́run ipò ọlọ́run lọ gbà èé ṣe èé ṣe àwọn ará òrìṣà ògbóni nǹkan nǹkan yẹn mọ́ yọ̀dà fún yín o ní tí mo ní kí n sọ nìyí pé tí ẹ ti rí bí wọ́n ṣe pọ́n yín lé ẹ jókòó bí wọ́n ṣe pọ́n yín lé dáadáa bí wọ́n sì ṣe ń gbé yín ga òní ẹ jókòó kìí sàwọn tí wọ́n ń pè yín nígbàkejì mọ́rẹ̀mí ìgbàkejì ògún ìgbàkejì èmi ìgbàkejì. Allahu akbar. Ẹ gbọ́ lọ́n tóbi. Allahu akbar Allahu akbar. Ah, kí a máa fa. Ala ah baba mi. Ala wa sala. Ẹ à ń kí àwọn ìwọlé àwọn bàbá wa tí wọ́n jẹ́ khalifa bàbá wa alẹ́ àmì fadila sheikh náà daoud adégbènró alamini mudiru markaz ta'lim al-arabi alamini bàbá wa alẹ́ àmì akíyín akí àwọn bàbá wa àwọn bàbá wa àgbà láti nílẹ̀ magaji àwọn bàbá wa almuhandis engineer bàbá wa tó àtọ̀tọ̀ dárúkọ àwọn engineer bakao idris fazasi àti bàbá wa engineer bashir idris fazasi akíyín ọlọ́run akíyín àwọn bàbá wa bá tí à ń kí lọ tí a sì ń ṣe. bàbá wa Israel majesty ọba alhaji jimoh tajudeen bamidele jp atayese kínní ọ̀dọ́dọ́ àsọ̀lúdọ̀rọ̀ ọlọ́sàn of ọ̀sàn èkìtì ah látẹ̀kìtì lọ́hùn kábíyèsí o kábíyèsí kábíyèsí bàbá wa Israel majesty bàbá wa ọba engineer kazeem adio adégbóyè di onísàn onísàn bó ọ̀fọ̀ gbòòrò ah bàbá wa oníṣègùn ọ̀gbọ̀gbọ̀ ọgbọ̀ọ̀rọ̀ nílùú sakilọ́n létí sakilọ́n alamasala wa marhaba biko baba wa israel majesty baba wa ọlọ́gbọ̀ọ̀rọ̀ akínyínkù yíyọ baba tí ẹ bá fẹ́ wo ń tó ìdè wábì bọ́lọ́n lẹ bá dòwò pọ̀ irú ìròyìn ṣẹlẹ̀ mọ́ láíláí ọlọ́run ọba ni dáàbò bò yín àti gbogbo fámìlì yín àti fámìlì oníkàlùkù wa náà ọlọ́lá ọlọ́wàlá kú wata ilà bílà ilà alẹ́ ìlà àzẹ. akí bàbá wa Israel Majesty ọba Abdulaziz Ayọ̀ọ́lá Ọlátúnjí Ògèlèǹdè kẹrin di olókàkà of di ọlọ́kàkà of ọ̀kàkà ọ̀kàkà ẹ máa fàmì àtọ́mọ́sí ọlọ́kàkà of ọ̀kàkà. bàbá àlàwọ̀ wa wà màrìhábà bàbá wa Israel Majesty ọba alhaji abdulaziz Oyetunde Usman JP alágbèrè of àgọ́ àgọ́ alágọ́ ààrẹ of àgọ́ ààrẹ of àgọ́ ààrẹ. ala wasala wa marhaba ayi larubawa ni. bàbá wa Israel Majesty ọba alade akíade onísàájì ọ̀fùkì sájìlan mọ́míléhùn bàbá wa onísàájì ọ̀fùkì sájìlan Israel Majesty one bọ̀ ọba Gilani, Ọlásókànmí Sàlámì olú of ilé ogbó olú of ilé Ọ̀gọ́land. bàbá wa Israel Majesty àti pé gbogbo tí wọ́n kọ fún wa ọba Hamzat Mikael Abidogo aláwùjẹ of land awuje of alawuje of awuje land bàbá wa israel majesty ọba adébáyọ̀ misbahu akinloye olórí of oori land. bàbá wa ọba najimudin hussaini abẹ́fẹ́ onísàárà ti ìnísà bàbá kábíyèsí o kábíyèsí kẹpẹ́ bàbá wa ọba Muhammed Raji Qasim olówù ọ̀fọ̀wù ilé Èjìpò local government. bàbá ìmáàmù ni àwọn o. ìmáàmù Mufasiru. àfa ńlá ni àwọn ẹlẹ́hàá sì ni àwọn ìyàwó wọn. naam bàbá wa ọba Zakaria Adéọlá ọlọ́sùn tẹ̀dó ọ̀fọ̀sùn tẹ̀dó Èjìgbò local government Baba ala wasala wabade ababiku ya highly welcome sir his royal majesty ọba abiyekin adéwálé oyèbísí olu of olóore ahla waaleykum salaam wa rahmatulah wababa ahlan wa sahla wa marhaba ọlọ́jẹ̀kẹ́ lásìkò lórí dáadáa bàbá wọn ọba alhaji jimoh tajudeen bamidele ti ọlọ́sẹ̀ of ọ̀sẹ̀ èkìtì àti kí wọn eh, bàbá wa ọba his royal majesty bàbá wa jíbádé tìámíyọ àkànbí gbadegẹsìn onísàárà ti ìnísà àti pè wọ́n àti pè wọ́n bàbá wa bá rọ̀ fí ọmọ tó sọ badmus àtọ́yè bkg alágbèyẹ alágbèyẹ àgbẹ̀yẹ odòtí ló kókò. àgbẹ̀yẹ alágbèyẹ àgbẹ̀yẹ àgbẹ̀yẹ alágbèyẹ ọ̀fọ̀ àgbẹ̀yẹ odòtí ló kókò bàbá wa ahlan wa sala, wa marhaba biko. Baba wa bá si Safiu huh? Onisanko of Isanko baba wa ahla wasala waman amabiko látòdè baba wa. àmà bá ètò lọ ọjọ́ ṣé wọ́n ti àti pé àti kí àmà bá wọlé adé jẹ́ wà ń kalẹ̀ ẹjọ́ ajá tí ìpè kó fún wa ní signal kó fún wa bá ní bá wọn Israel Majesty ẹjọ́ wọ́n lẹ̀ tí ìkọ̀. wọ́n láwọn jaguars àwọn náà ń gbé programu yìí babalágbéni TV àwọn náà ń gbé. bàbá wa Israel Majesty ọba akínmóyèrò àdátà tìlú aláwọ̀ asálá. wà á má rẹ̀ fún bàbá àbí fún Baba wa oníṣáájì ọ̀fọ̀kè ṣáájì mo ti gbé okùn bàbá ẹ bá ń lọ gbó kan wá bàbá wa alájàgbà ọ̀fàjàgbà aláwàsálà wàmàdà okùn bàbá wa bàbá ẹ lọ bá ń gbó kan baba wa tẹ bàbá wa tẹ wà tẹ wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa. ọ̀yà bàbá wa bàbá wa ọba tiẹ̀ ẹ̀ rí i pé bàbá wa dé ti ọ̀yà bàbá wa. bàbá wa Kamarudin ọlọ́rọ̀ rúwọ̀ fọ̀rọ̀ rúwọ̀ bàbá aláwàsálà wàmárì haba bíkọ àìlè wẹ́kọ̀m sà ẹ káàbọ̀ afuwan alhamdulilayi rabbil alamin. Ah, bàbá wa mẹ́gàjì ọ̀làdọ̀sọ adémọ́lá akíbù ọlásọ̀mí compound elékùrọ̀ ìbàdàn ọlásọ̀mí compound elékùrọ̀ ìbàdàn mi sọmọ ìbàdàn ní mẹ́bí. abẹ́ ti àwọn bàbá wa ọba ibẹ̀ látún ti kí àwọn high chief tí wọ́n ń bẹ ní ìjòkó mo fi yẹn kí high chief wa uh, sheikh abdulrasheed adegoke baagi of Ṣakí ala wasahala wa marhaba. bàbá wa his royal majesty alájídé alọ́jà ọ̀fàgbé ọlọ́jà ọ̀fàgbé dìde baba, alan wasala wa marhaba bikum ẹ ẹ jẹ́ ká máa bá lọ gbogbo àwọn tó bá tún dé ẹ máa fún wa lórúkọ wọn ní wọn bá náà ni. bàbá ti ìlú ọ̀rọ̀ rúwọ̀ kò ní àti pé bàbá ọba ìlú ọ̀rọ̀ ẹ fún mi information ẹ mi ní information tó ní báyìí àwọn ba àwọn baba wọ Israel Majesty ọba Tajudeen adewale Àyànfẹ́ olókè ọba moro baba ala wasala wàmàdà ababi baba wọ Israel Majesty ọba Adébísí Àdìgún asero of Isero land baba ahlan wasala wàmàdà ababi ní báyìí. ẹ jọ̀ọ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó kàn pẹ̀lú wípé wọ́n máa pe àwọn èèyàn ní ẹyọ kọ̀ọ̀kan tí oníkálukú wa sọ̀rọ̀ ń bì ó lè jẹ́ àlùfáà ó lè jẹ́ ọba ẹ torí ìtọ́lọ́run àsìkò sí pẹ̀lú wa mọ́ gbogbo ẹni tí ó bá fẹ́ wá síwájú wa ń bí kán bá wa sọmaráìsì ọ̀rọ̀ wọn sáàrin ìṣẹ́jú mẹ́ta kán bá wa sọmaráìsì ọ̀rọ̀ wọn láàrin ìṣẹ́jú mẹ́ta torí àwọn tá a fẹ́ pè tí wọ́n sọ̀rọ̀ ń bí nọ́mbà wọn pọ̀ a sì ní fẹ́ kí a fi ọ̀rọ̀ yẹn dún kálukú torí pé kò sí ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ ń bí tí kì í ṣe wípé àǹfààní la fẹ́ fi ṣe ẹjọ́ torí ti ọlọ́run. ní báyìí a pe bàbá wa bàbá wa khalifa bàbá wa khalifa fadila sheikh náà abdulbaki muhammed samati sheikh muslim muqaddam hussein gbogbo ń tẹ́ bá fẹ́ mú wa ẹ̀ mú wa lẹ́yìn ìgbà tí bàbá wa khalifa bá sọ̀rọ̀ tán. náà wọ́n ní akí ọba wa wa tajudeen gbadebo àbí ọládé bò olókùrò ọ̀fùrò mo ti kí bàbá. ẹ ṣeun. now àwọn bàbá wa kàlífà wọ́n máa bọ̀ wá sí podium níbí torí àwọn tí wọ́n ń rìn يا شيخنا أكيولا ذهبت بنا مذهبا مسافاته قصرت فجينا بها رغبا تماطيت في قصدها وأسرع بها مركبا جمعت خصال الهدى ووفقت منذ الصبا القرآن الكريم السبع سورة 34 آية 7 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفا إلا من آمن وعمل صالحا فأولئك لَهُمْ جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنين آمنون صلوا عليه وارفعوا أصواتكم يغفر لكم في يومكم قبل الغد يغفر لكم في يومكم قبل الغد àdàdà sọlẹ́ tí ká tòrọ́ bí wà kálí àsọ. àwòkẹ́ nàbà tí wọ́n sàdà o máa ò lè xàyà yòókè farila kún fi yà ó kún kọ́bìlà lè gòdè. àwọn bàbá wa tajudeen alẹ́ adabi babalágbéni tí wọ́n jẹ́ amiru confederation of alusunna wọ́n ní pé kí bàbá ká fi ìṣẹ́jú méjì kún tiwọn kọjá ìṣẹ́jú márùn-ún torí pé àwọn mọ̀ pé bàbá máa ń sọ àsìkò. ó tọrọ kẹ́ bá mi ṣe ní ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá lórí àwọn tí ẹ wà lẹ́yìn tá a bá ní wákàtí kan láàfin kí ẹnì kọ̀ọ̀kan wọ́n jù bẹ́ẹ̀ lọ. wọ́n ní àwọn bàbá wa Telu of Ìwó wọ́n láwọn fàṣẹ sí i. kákèsí aago wa o a rí i pé aago méjìlá ìdágó kan ó kù bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà tí kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àdúró. bismillah walhamdulillah. والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم ada ọpẹ́ fún Ọlọ́run. alihamdulilah. lẹ́yìn náà tọrọ láti bẹ̀ fún ànábì nìkan. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn sàábà kẹra. lẹ́yìn eléyìí àwọn àlùfáà wa tí a wà lórí pa wọn a sì jọ máa tó fún fadilatu sheikh abdulbaki muhammad. rahimahullahu ta'ala. náà bá mi ṣe àlékún àforíjì fún wa. àmín ya Allah. àti gbogbo àwọn òkú mùsùlùmí. àmín. ní àkọ́kọ́ mo kí àwọn ìgbìmọ̀ alùsùn náà ti nàìjíríà ètí àwọn àfáà wa àbálágbé ni. ahlan wa sahlan wa marhaba. tí wọ́n jẹ́ àmírù ọlọ́run ó dìbò. àmín. bàbá wa orí adé ọlọ́run fi ń ṣèkàn lórí ilẹ̀ ó sì yàn ọlọ́run máa kọ́ ìmọ̀ sí i. àmín ya Allah. gbogbo àwọn àbá. Àmín ya Allah. Ayá pàtàkì tí mo fẹ́ fi kí wa káàbọ̀. Ọ̀gá ìkíni káàbọ̀ ní kọ́lọ́run òkè àkáàbọ̀. Àmín. Orí gbogbo ohun tí ń bẹ láyé ìyọ́kì. Ọlọ́ wo Súrọ́tù Ṣẹ̀dáì. Ọgbọ̀n Súrà àti mẹ́rin. Ọlọ́ wo Ayà àtàkì sẹ́rìn òkèjìdínlẹ́ta wọ́n ti parí oṣù orí àsìkò. أعوذ بالله من الشيطان الرجيم وما أموالكم ولا أولادكم بالتي تقربكم من زلفى olùwà ń sọ fún olúwa ní. wà má amúwálùkùn. ọlọ́run ní dúkìá tẹ́ ẹ ní àti kò tẹ́ ẹ wà lọ́jọ́pọ̀ ọlá. wàlá àwòládùkùn. àtàwọn ọmọ tẹ́ ẹ bí ti ń wà nípò gíga. bílàtí tukọ̀ ríbùkùn ìdáná zulfa. ọlọ́run ní ìyísẹ̀ yẹn ni ó mú yín súnmọ́ wa ọlọ́run ní sọ òkùnà kì í ṣe kó ọlá tàbí kó àwọn ọmọ wa tàbí ipò kankan ọlọ́run ní kì í ṣe ìyẹn ni yóò mú ìsúnmọ́ wa. ilé àmọ́. súnlẹ̀ bá ní pẹ́kípẹ́kí. ní àbá fẹ́ súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí ó kíyèsí ayé àyè. ọlọ́run ilé àmọ́ ní àmọ́. náà. ẹni ó gbà pé ọ̀kan ṣoṣo lòun ọlọ́run wà á mi là sọ rẹ. tí o mú nǹkan ní ìmọ̀ náà ní sọ̀rọ̀ o. wà á mi là sọ lè ha. lóye tó ṣe àwọn sáré. فأولئك لهم جزاء الضعف بما عملوا Ọlọ́run ní ẹjú wọn ẹ̀san àdìpèlé jẹ̀sáàwù dífì àdìpèlé àdìpèlé òun Ọlọ́run ó san bímọ àmìlú. nípa tí wọ́n gbáyé ṣe nípa tí wọ́n gbà wá gbọ́ òun mórogún pẹ̀lú wa. wà ó ń fílẹ̀ kúrò fàtì àmìnú. àmìnú nàbí àmìnú. àmìnú náà. wà ó ń fílẹ̀ kúrò fàtì àmìnú. bàbá délé kalẹ̀ ọ̀tún àyà yẹn wo. chapter thirty four verse thirty seven ó kù ìṣẹ́jú márùn-ún. bàbá wa ọba olúwo ilẹ̀ wo tí gbogbo wa wá pétì nítorí òun náà. àánú ọlọ́run bẹ lára wọn o. wọ́n ṣe iṣẹ́ kan lánàá nígbà tá a wà ní stadium wo wọ́n tá ń dúpẹ́ ìyọyè bàbá ìmáàmù àyílà tó bàbá wa ọba tẹlú wọn sì gba máìkì wọn gbogbo sẹkadà dúró ọba àlàyé lórí rẹ. dọkibir. wọ́n pé àwọn àfa wa ńlá ńlá ni ń gbé àpò tó bàbá ní gbogbo dúró wọn láyé làtó wọn nílẹ̀ ẹlẹ̀ láti kírun ẹni tí ọba rómi kó ọlọ́run sì sọ pé wàmọ́ ní asanu kaula. mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. ọlọ́run ní ẹnìkan ọ̀dà lọ́rọ̀ ọ̀rọ̀ ẹnìkan ọ̀dà lọ́dọ̀ ọ̀hún tó. mimman da'a ila tó ẹni tí ń pè ní ìsìtọ́lọ̀. wa amila salihan. lọ́rùn gan sì ṣiṣẹ́ rẹ̀. وقال إنني من المسلمين. kó sọ pé òun náà jẹ́ kan náà tó gbàgbọ́ kí a máa pé àsìkò òun tó jọ mi ìbámu tó ń gò ní kí. ọba wa ọba tẹ́lú ni wọ́n bọ́ sí orí orí yanrìn lẹ́lẹ̀ ní ẹja kì í. èèyàn ń ṣètò ọlọ́run kọ́ náà wọ́n mọ̀ sí gbogbo wa ni ẹjẹ́ súnmọ́ lọ́run tọ́lọ́run bá fẹ́ràn ẹ̀dá kan anabi sọ̀sọ́lá ọlọ́láwọn ó pè sí jíbírílù ọ̀gá gbogbo mẹ̀ríkà òun ti fẹ́ràn alámarí o kéde fún gbogbo àwọn mẹ̀ríkà tí ń bẹ ń sánmà wọn máa fẹ́ràn ọlọ́run tó wá gbé kalẹ̀ pé kí gbogbo ara ayé ọmọ fẹ́ràn ọba wa ọba tẹlú olúwo lẹ̀wọ́ àwọn nǹkan tá à ń ṣe fọ́lọ́ nípamọ́ ó fi ń da ọlọ́run ò jẹ́ kó sùn yín so. amínà. gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin àlejò wa ẹ̀ wá bá ní dúpẹ́ àti àwọn tí wọ́n ṣagbátẹrù ìjókòó yìí olúwa ní wà máa ń yọ àsímú kúrò máa ti láàyè. fàwọn ọkọ èrò ńlá wọn ń dàrọ bìí. wọn dọ́là ń bá pàtàkì ẹni wọn bá tún pàtàkì ẹ̀ olóore ẹ̀sán gbà ọlọ́run ní ìparí ọlọ́run ọba mi sọ yín lẹ́sàn amiina. wíwá yín sílùú wa níwò ọlọ́run ó fi sọ alóko rẹ̀. amiina. gbogbo ilẹ̀ á padà débi tẹ́ ààyè yín pẹ̀lú ìrọ̀rùn. amiina ya allah. ọláìpẹ̀ méjì ọlọ́run. amiina. ẹ wà ká sóràtù ìlàáfi gbogbo tí ń ṣèfàyàbalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá dá wa lóhùn àwa náà tẹ́ wá bá ọlọ́run ò Àmín. ẹ wá dákẹ́ ẹ máa bọ́ lọ sọ̀rọ̀ èmi ò kà á àwọn sọ̀rọ̀ ìlà inú mi sọ̀rọ̀ ìlọ́gbọ̀n sí ìlà ìràpọ̀ ìlà fífọ̀ ìlà fífọ̀ ìlà tàṣìkà ìwàsọ̀ wọ́n ní àbùdó rọ́bà ha sọ̀rọ̀ الذي أطعمه من assalamu alaikum aleykum salaam wa rahmatulahi wa barakatu wàláyé hàn ah, bàbá jọ wá èmi personally wọn jọ mí lójú ìṣẹ́jú mẹ́wàá bàbá béèrè ìṣẹ́jú mẹ́sàn-án wọn lò gbogbo wọn dẹ̀ deliver kò sí tí wọn sọ Eh, ní eh, abẹ́ àwòkọ́ṣe dáadáa tí bàbá jẹ́ yẹn òun náà ni gbogbo ẹni tí a bá pè ń bí kí wọ́n jẹ́. wọ́n ti set pace. ẹni tí ó tún lo ìṣẹ́jú mẹ́wàá lórí àpèrè yìí. <laughs> àpèrè mọ ká wà <laughs> ẹ sọ yorùbá lójú àwọn bàbá bàbá kò yẹ sórí àpèrè ní gbàgede tá a wà yìí ẹni tí ọba tó lò ṣẹ́jú mẹ́wàá yóò gbìyànjú. ẹ sọ yorùbá kínní yìí fún mi. eléyè sàpèrè o. ẹ fún ló kọ. gbogbo ayé ní ń wò wá ìtumọ̀ àpèrè. bàbá bàbá wọn wà ń jókòó yìí. ẹni tí ó lo ìṣẹ́jú mẹ́wàá ń bì òun náà ni ẹni tó tún tó ń lò lẹ́yìn bàbá. àwọn náà ni ọ̀rọ̀ sì kàn. torí pé àwọn ni wọ́n ṣagbátẹrù bá a ṣe jókòó ń bì. àwọn ni òun ni wọ́n rí ẹ̀yẹ tí àwọn ilẹ̀ Saudi tí wọ́n fún bàbá wa Tẹ̀lú tí ọba kan ò parú ẹ̀yẹ bẹ́ẹ̀ rí gbogbo Nàìjíríà wọ́n mú wọn wọ inú ilé tí èèyàn lásán èèwọ̀ ká tó sọ pé èèyàn dúdú àkọlé ìpọ̀ o. kìí sì ṣe ilé òòsà o ilé góòlù eh, ni o. ilé góòlù ni. àsọ̀rọ̀ eh, eh, yẹn o. ibi tí wọ́n ti gbé odidi ẹran odidi ẹran tí wọ́n ò ní kún tí wọ́n kàn kó fún ẹ̀ wọ́n wàá kó àwọn oúnjẹ kan sínú wọ́n wàá yan pọ̀ lẹ́ẹ̀kan náà ọ wàá jẹ ìwọ̀n tó bá lè jẹ níwọ̀n èémú relé o. bàbá kékeré lè ìtọ́lọ̀ ń ṣe fún yín ní ńlá ń bọ̀ àwa tún wá rí àwọn nǹkan kan níbi àwọn àbẹ̀wò yín yẹn tó jẹ́ pé yóò wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àti wọn lọ́hùn ní jí ó dúró èmi gbà wípé nílùú Ìwó yìí á gba Islamic University wá bẹ̀ ilé ìwòsàn ńláńlá á gbà wá bẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ tẹ̀jọ ní lọ́wọ́ yìí àwọn àfáà wa ó sì kún yín lọ́wọ́ yóò wá kárí gbogbo ilẹ̀ Yorùbá ní ayé jọ́hún tí ẹnìkan bank nílẹ̀ lárúbáwá wọ́n ní kó kọrí sí mi ná ibẹ̀ ni ó ti lọ gba lẹ́tà wá èmi gbà yí pé ọlọ́run ti dé ẹ̀ ń bá fẹ́ gba nǹkan lókè tí ọba dé ààfin yìí kò lè rí gbà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. àwa bàbá wa tí a pè tí wọ́n wàá bá wa sọ̀rọ̀ ń sìn. ṣé lísìtì rèé. Ah, ẹjọ́ o torí pé gbogbo ayé ló ń wò wá àti sísọ o ọ̀rọ̀ àtọ̀ràn ọmọ ìyá kan náà ni wọ́n o téèyàn bá ti máa ṣe àdáyanrí ẹ̀ mo ní àwa tó kù ti ń jowú wọn ìyìn sọ pé àwọn ọba tó kù ń jowú o àsọ̀rọ̀ yẹn rọ̀ ló ṣe ẹ mẹ́tẹ̀ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ lọ́dọ̀ bàbá ah, ní báyìí nǹkan tí ó wa bàbá kékeré ti ìlú Adé. adédìjì ọ̀sùn sàkó ah ok wọ́n ní àná. bàbá rẹ̀ o. àwọn dà wọ́n ti sálámà sí wa o. aleykum salaam wa rahmatulah. ahlan wa sahlan wa marhaban. Ah, ẹni tí yóò kọ́ sọ̀rọ̀ bí náà lẹ́ńtọ́ máa ń ta torí ẹ̀ jókòó. àwọn náà ni bàbá wa tí wọ́n jẹ́ amiru confederation of ahalusunna walijamaa worldwide gbogbo ohun tí wọ́n bá sọ ẹni tó bá kù lẹ́yìn inú ẹ̀ ni ó ti máa mú tiẹ̀. fadilatu sheikh tajudeen al-adabi asibiyallah tí gbogbo ayé mọ̀ wọ́n sí babalágbé ni ahlan wasahlan sahlan wa marhaban bikum. a kí àwọn bàbá wa. national anthem kan bẹ́ẹ̀ tá a máa ń lò. tí a fi máa lé ẹbọ jìnnà tá a fi súnmọ́ lọ́hùn. ìyẹn ò sí lára àṣẹ́jú tá a fẹ́ fún bàbá nígbà tá a bá parí ìyẹn tán látò ka ìṣẹ́jú fún wọn. a fi tí wọn kí ibà of Ibadan land. Dr. Saheed Ọládélé. Saheed Ọládélé ahlan wa sahlan wa marhaban bikum. afáàdì. ẹ fún آه شيخ عبد الهادي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قومي. هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد أليس منكم رجل رشيد àbí wọ́n ṣe ń kẹ́ àyà yẹn jalẹ̀ ẹni àwọn sheikh wa sheikh adiyatullah abdulrasheed ẹni wọ́n wọlé àfa àgbàgbàgbàtà nílẹ̀ yorùbá ni wọ́n a kí wọn pé alan wa salam wa mari àwọn sinú wọn chairman of national náà ni national president for supreme council for sharia in nigeria Akibaba, pé wọ́n kábọ̀ pé alan wa salan wa mọ̀rẹ́ abambikun. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ́ẹ̀. kò má sí ewé kò má sí ejò kò má sáwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má sábòyẹ nípa kádàrá tọ́lọ́ ṣètò lórí ara ààyè ọmọ àdàmà. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. La ilaha illallah ẹ̀sìn ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àwọn wípé àtẹgbẹ́rẹ́ sí sí ààrẹ bọ́ lẹ́yìn. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrímọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ àsokọ́lé se are bọ́ ní. ẹ̀ka máa èmi ò ní bá wọn àṣẹ bọ́ mọ́. torí yíyẹ sẹ́wọ̀n sẹ́ ààrẹ bọ́ ní. wọ́n láyé èmi ò ní ó ká tájà sẹ́ ààrẹ bọ́ sí. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. àní ó ká kú sáré ààrẹ bọ́ ní. èmi ò ní bá máa ṣe bọ́ mọ́. àìsíbílì lẹ́nu ṣẹ́ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. gbẹ̀túgbẹ̀tú kọ́ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. ó ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. àti wípé níbàdí ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. mo ní eégún olólùṣẹ́ ààrẹ bọ́ ní Ìbàdàn èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. a ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní. lọ́sọ̀gbọ̀ èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. mo ní Agẹmọ níjẹ̀bú ààrẹ mi ní. níjẹ̀bú èmi ò ní báwọn àṣẹbọ mọ́. Òṣogì yẹn ń kọ́ ààrẹ mọ́ ní. lójúgbò èmi ò ní báwọn àṣẹbọ mọ́. àní òkè ìbàdàn ṣe ààrẹ bọ́ ní. nìbàdàn èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. àní gbígbẹ́yọ̀ lẹ́kọ̀ọ́ ṣe ààrẹ bọ́ ní. èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. àní fífi yọ̀ wọ́n lẹ̀ ṣe ààrẹ bọ́ ní. ẹ̀sìn èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́. torí sí àwẹ̀ bí Fàlábòyún ó ti dájú pé ààrẹ bọ́ ni mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì mi mo ti túbà mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì mi mo ti túbà. Kabirullah. نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لله إن لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين أبينا السعيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكم فون ألون أدوكم a dá ọjọ́ yìí pé a wá fẹ́ fi dúpẹ́ fún ọlọ́run ẹni a sì wá fi títóbi ọlọ́run hàn sí gbogbo àgbáńlá ayé lára wa ọba wa abrosid olúwo tẹlúwàn láṣẹ lórí gbogbo òrìṣà káfàtà. naam ọlọ́sìn ní kọjọ́ náà ó kò láyọ̀ báyìí. alhamdulilayi. ká tó dájọ́ láti ń ṣàdúà a tún dájọ́ tán a tún bẹ̀ lọ́hùn tá a bá tún pò ń bí àní yẹ a tún máa bẹ̀ lọ́hùn. fún bàbá yìí kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọn ó gùn. àmín tọ aa ah, wọn fi ní ìṣẹ́jú mẹ́wàá èmi ní kọjá rẹ̀ bí bàbá wa àgbà náà ò ṣe kọjá. bóyá ni pé ọ̀rọ̀ tí ń bẹ ní inú mi tí mo fẹ́ túlẹ̀ lẹ́nìí wákàtí kan ò gbà á àmọ́ insha Allah ta'ala kọ́lọ́ràn mi lọ́wọ́ àjẹ alòhó insha Allah ta'ala ẹ tẹ sọ̀rọ̀ kọ́lọ́n wá jẹ́ kí gbogbo rẹ̀ ó pé síbẹ̀ lábẹ́ kíkí tí n bá ní bí àwọn èèyàn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kíkí lọ́dọ̀ mi ṣe tó ni ṣẹ́jú mẹ́wàá yẹn ò gbà á ṣùgbọ́n màá fi àwọn bàbá wa kí ẹ̀yin bàbá wa ní àkọ́kọ́ bàbá wa àgbà olùkọ́ àgbà tí wọ́n bá ní lu ẹranko burúkú tipa wa ò lè ká wọ́n hàn lè mà wọ́n hàn lè mà ọ wá ṣubú lulẹ̀ so àwa wa láǹfààní ká wá yọ bẹ́ẹ̀ tí máa dùn tiwa ẹranko tá a lè súnmọ́ bí ọ wà ní mẹ́lì mẹ́wàá síbi tó bá àwọn bàbá yìí ti lù wọ́ àwa yọ bẹ́ẹ̀ ńlọ sọ. So, ìlú Ìwó dà báyìí àti Ọ̀ṣun state lápapọ̀ bàbá wa yìí bá ní kẹ́ wọn bá ní kẹ́ wọn. àmín. nínú àwọn bàbá tí à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó lóun jẹ́ kí ayé tiwa náà ò rí bí ayé wọn ò ní wọ́n wà labala dáwà bàbá wa gbà mádùn arọ́bí kọlọ́mọ ní kẹ́ àwọn náà. àmín. à ń fi àwọn náà sí àkọ́mọ náà ayé wa labala ìkọ́mọlẹ́kọ̀ọ́ bàbá gbà lámúnigbò àgbà tàná à ń tún fi tiwọn náà ṣe àkọmọ̀nà lábala dáwà nígbà tí ẹni tó mú wa mọ gbogbo àwọn bàbá yìí jẹ́ bàbá wa Sheikh Abdulrahman sọ ibùbáyàn rahimahullah rahmatan wasi'a ó fi hàn bàbá wa àgbà yìí kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ti lọ nìbàdàn àti nílùú wa ti gbogbo lẹ̀ Yorùbá èèyàn báwọn níkàlẹ̀ ń bí mo fi bàbá wa àgbà tí wọ́n rólé àwọn àgbàlagbà tí wọn ò sì jẹ́ mẹ́hẹ̀ẹ́ baba mukadam tí wọ́n jẹ́ àlefa baba wa olùkọ́ àgbà mo fi gbogbo kíkí tí ó yẹ kí ọmọ kí baba ẹ̀ mo fi kí baba wa yìí ọlọ́ba ń kí jọba yìí lọ máa fẹ̀yìn kí gbogbo àwọn baba baba tí wọ́n wà ní kalẹ̀ níbí ní lẹ́yìn bá àwọn afa wa ni o ẹ̀yìn mọ́mú wa ni o ọlọ́ba ń kí jọba yìí lọ nígbọn tí ẹ̀yin tọ́lọ́ ń kó ìdarí ayélé lọ́wọ́ bàbá àgbà yìí náà ni màá fi kíyìn bàbá yìí náà ni màá fi kíyìn bàbá tọ́lọ́ fi kẹ́ àwa mùsùlùmí òde òní pàápàá jùlọ gbogbo àwọn àlùfáà tí bá ń polongo ọ̀kan ṣoṣo ọlọ́run pé ọlọ́run o ọ̀kan ṣoṣo ni mo wá fi bàbá wa olúwo tí wọ́n jẹ́ àbùrọ̀sí tẹlúwàrùn mo fi kí gbogbo ẹ̀yin bàbá bàbá ọlọ́ba ń kí jù bẹ́ẹ̀ lọ. àmín. gbogbo jama ti bẹ ń bí ẹ dákun ẹ bá ń ṣe gbólóhùn alihamudulilah. alihamudulilah. gbólóhùn alihamudulilah. alihamudulilah. alihamudulilah rabbil alamin. alihamudulilah rabbil alamin. ẹ wo bí jòkó yìí ṣe dùn ìbáni ìbáni kọlọ́fí ìbáni àmọ́ ọlọ́run ò jẹ́ ó bàbá wa ọba wa akérèlé gbogbo ohun tí jẹ́sọ̀ ọlọ́run bá ń ṣe fún yín. àmín. májèkọ́rọ̀ yóò dàrú. àmín. bọ́lọ́run sì wáá fi yín kẹ́sìn kí àwa ọlọ́run jẹ́rú yín ó pọ̀ lókè pẹ̀. àmín. ọlọ́run jẹ́ láṣeyọrí. àmín. wọ́n fi ọ̀rọ̀ kan tó mi létí lálẹ́ àná pé bàbá wa olúwo ọba yìí fi hàn wá pé òun yọ́nú sí wọn pé mo jẹ́ mọ̀ bí wọ́n ṣe pè gbogbo ayé yìí bàbá kan ń bẹ ọba làwọn náà wọn àbá tilẹ̀ wájòkó ìlénì wọn ní bí ọ̀jẹ́ gbogbo ẹ̀ wọ́n ṣàfúnsọ̀nù ayé ilẹ̀ Yorùbá tá a wà yìí kò ní jẹ́ wọn wá ìmánì wọn gbé kán wá bọ̀ tí wọ́n ṣàfúnsọ̀nù tó sì lẹ́tọ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀gbọ́n wọn báyìí báyìí báyìí ṣẹlẹ̀ o wọ́n ní ṣùgbọ́n báwọn ṣe ń bá mi sọ̀rọ̀ yìí ọlọ́run náà ti sọ̀rọ̀ náà di dànù. Allahu Akbar. bàbá wa náà ni ọba ìlú ọ̀gbọ̀rọ̀ bá a ṣe jòkó yìí ìdùnnú kan lẹ̀ ń bí gbogbo ẹni tí ń bẹ ń bí nínú ẹ̀ ń dùn ọlọ́run jíkẹ́yìn rẹ̀ dáa jù báyìí lọ. amina. lábẹ́ kíkí ẹ dákun ẹ gbà mí bẹ́ẹ̀ ìní lè kí mo ti fa àwọn bàbá bàbá kí wa kọlọ́mbà ní kí gbogbo wa mo sì sọ fún alẹ́ kan wípé nínú sẹ́tì ẹ̀yin bàbá bàbá wa ìyẹn aláàfáà wọ́ máa bá ṣe òun náà ni àdúrà fún bàbá wa olúwo tilẹ̀ wó yìí o ẹ dákun o ẹ dákun o ẹ dákun o ọlọ́run ní jẹ́ nǹkan ó ṣe bàbá yìí o. àmín. nítorí bí yìí ó ní wípé ìgbà tí a rí àwọn akitiyan wọn látẹ̀yìnwá ìgbà ọlọ́run wa tó fẹ́ fi tọ́lọ́fẹ́ de ládé wọ́n wá lọ sílé ọlọ́run wọ́n lọ sílé olóa wọ́n lọ sí hajj ó wá dàbí ẹni pé ọba kankan ò láàjì ṣáájú wọn rí ntọ́jọ́nu ntọ́jọ́ yìí ó rí bẹ́ẹ̀ ni pé ọ̀kan ṣoṣo ọlọ́run tí bàbá yìí ń pariwo ńlọ́bì tó pé ní tíjọ́ kan ṣoṣo ọlọ́run gbogbo ẹni tí bá ń polongo rẹ̀ yóò yàtọ̀ gédégédé sálòmíì tí ò sí bẹ́ẹ̀ kó dàbí ẹni jó kọkàn náà ẹ wọ́n sírí lẹ̀ wọ́n ò sírí lẹ̀ wọ́n gbadé lẹ̀ wọ́n ò gbadé lẹ̀ sáwọn nìkan làkọ́kọ́ ẹni tí ọkọ̀ lọ sí àdínú ọba ni àwa rí i pé ọlọ́run lè yí àwa sọ federation of alusuna yẹn gbogbo alusuna gbogbo nàìjíríà wa foríkorí pé ẹ jẹ́ ká lọ kàn sí bàbá wa yìí láti fi hàn ayé wípé àwa o àti gbogbo nǹkan wa o a sọpọ́ọ̀tì wọn. Allahu Akbar. gbogbo alusuna nàìjíríà pátá wọ́n sọpọ́ọ̀tì bàbá yìí ìyẹn wá fagilé gbogbo halẹ̀ kan tẹ́nìkan lè máa halẹ̀ ẹni ó dì mọ́ ọlọ́run ọba rẹ̀ tó dá sẹ́wọ̀n méjèèjì lẹ̀ méjèèjì ẹnìkan wá ń fi òkú nǹkan halẹ̀ kíní kan apá bàtà apá jẹunjẹun ojú ẹ̀ ta ló ń jẹ́ ọmọ akú wá pa ń wájú ọmọ akú yányán bàbá tó dì mọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo ẹnìkan máa halẹ̀ kan ní ọdún tá a wá sálámà sí bàbá láàfin láàfin wọn wọ́n ní àwọn a máa fẹ́ẹ́ nà wọ́n panjọ́ mi ìgbà bá ṣe kànrànkànràn wa lásìkò tí wọ́n máa ṣe kànrànkànràn wa àwọn wà á mú àwọn wà á lù wọ́n lù wọ́n lù wọ́n yóò máa pariwo pé fimi lẹ̀ fimi lẹ̀ fimi lẹ̀ àwọn àfilẹ̀ pé lọ́ọ́ kú lé fọwọ́dí báyìí níta wá nídìí náà ní àdúrà a dẹ̀ ṣe ní ṣókí a ṣe fún gbogbo Ọ̀ṣun state a sì ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà ní àdáyanrí a wá ṣe fún bàbá wa tó jẹ́ ọba àmọ́ ṣókí kí n tó màá sọ̀rọ̀ kékeré kan. bisimilahi rahman rahim. mo ti lò ṣẹ́jú márùn-ún lásìkò mi àbí ẹ̀kọ́ ẹ má máa tó ṣiṣẹ́ lọ́ni o. Aha. نعم كلمة نصيحة في جلسة اللقاء بالملوك المسلمين في بلاد يوروبا gbólóhùn kékeré kan tí mo fẹ́ sọ ní ìjókòó tí a fi ń pàdé àwọn bàbá wa ọba ọba ọba ọba tí ọlọ́run sí bàbá wa olúwo ní ọ̀gá gbogbo ọba tí ń bẹ ní ìjókòó ìlénì ẹ̀ bí ọba àlùmí bá wá bí lénì tọ́jọba kínní àti ọba kìnìún lónìí bàbá olúwo ọlọ́run sí lórí gbogbo ọba níjókòó yìí. a fi jókòó yìí a fi ń kí wọn. naam. روى الإمام الترمذي وغيره بسند حسن أن معاوية بن أبي سفيان رضي الله عنه خليفة المسلمين كتب إلى عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن اكتبي لي كتابا tusini fihi wala tukthiri fakatabat. wọ́n ní imaamu tirimizi rahimahullah inú àdìsí wọn àti àdìsí míì ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wà tó gba àdìsí anabi ọ̀sẹ̀sẹ̀lám wá àtàwọn míì tí ì ṣe bàbá wa imaamu tirimizi àwọn nìkan kí wọ́n gbà wá wọ́n sọ pé khalifa mawiya ọmọ abe sofiyan. Yeah gbàtí ń bẹ lórí àléfà gbogbo mùsùlùmí lágbàáyé ó wá kọ lẹ́tà síyàwó àgbà Aisha radiyallahu anha radiyallahu ta'ala anha wípé pàǹkọ tíra kan tó fi kì ń lọ lórí ipò tí mo wà yìí wala tukthiri májọ pọ̀ o lákùnbà ń ṣe sókè èmi náà wá ń sọ lẹ́nìí wípé irú wáàsí yìí irú wàsíyà yìí tí wọ́n ṣe fún àlífà mùsùlùmí gbogbo àgbáńlá ayé èmi náà wàá mú un lọ́wọ́ láti ṣe fún bàbá wa olúwo àti gbogbo ẹ̀yin bàbá bàbá wa tẹ̀ jẹ́ alákòóso ìlú tàǹpé lọ́ba. náà. fakatabat salamun alayk amma ba'du fa inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul man iltamasa ridallahi bi sukti nas. كفاه الله مؤونة الناس ومن التمس رضا الناس بسكت الله وكله الله إلى الناس والسلام عليك jama ajá sọ fọlọ ntóbi tí nǹkan bá ti dáa a máa ríru dáadáa bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ rí baba olúwo ó láwọn tẹ́ ẹ jọ ó láwọn tẹ́ ẹ fẹ́ jọ inú àwọn tẹ́ ẹ fẹ́ jọ wọ́n ti wá wọ́n ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọn pé àfà ikú wọn la ìwàlìjàn náà àmọ́ àwọn tẹ́ ẹ fẹ́ jọ yìí ẹ jẹ́ ká wá tún sọ sí i létí kún èétàn bàbá wa ti ń sọ fún yín bàbá wa sírì ilẹ̀ gbogbo Yorùbá kọ́lọ́mọ́ yìí kẹ́ wọn bani ní gẹ̀ wọ́n bá ní sàyẹ́kùn àmì gígùn fún wọn àtàláfíà ra nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí iṣẹ́ tí àwa ń rí máa lè yìí ọgọ́rùn yẹn ní ń bú wọn jọ náà pé ẹsẹ̀ láti lọ kiri ayé sábẹ́ ọba ayé kan wọn ò mọ̀ yìí pé àwọn afárù kan wà tó fún wa pé kẹ́mi amàlí tùtàṣà wàrùbí sóòrà ti dúnìyà wayasiru bi amalil akhirah bi usni niyya àìmọye iṣẹ́ nígbà míì yóò jọ iṣẹ́ ayé àmọ́ níyàn tó ń ṣe fi ṣiṣẹ́ tọ́jà níyàn dáadáa yóò sọ di iṣẹ́ àlìkíyàmọ̀ mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà dàkejì torí àsìkò ní ìsìn ṣé gbogbo àwa tá a já àfa ṣé àárẹ̀ kọ̀ọ̀kan lára bàbá wa sí ìwùlẹ̀ pé káà náà ṣe àfaradà kí á lè bá a àwọn èrè tó jèrè lọ abẹ́ mọ̀ pé kí ọ̀kan nínú àwọn ọba tí wọ́n dàbí bàbá ilẹ̀ ìlú Ìwó yìí wọ́n dàbí ọ̀pá kan ṣoṣo tíra tí Fúlàní fi ń dàgbà màálù ni kí àáfàá kan tó ṣe wáàsí tí ó ṣe déédéé àmúṣẹrú wáàsí wọn láàfọ̀ òdodo lẹ́yìn ogún àáfàá ni o lẹ́yìn ọgbọ̀n àáfàá ni o bọ́lọ̀ ṣe ṣayé nìyẹn tí wọ́n ní kan ṣoṣo yìí bó láṣẹ ṣàfaradà láṣẹ súnmọ́ wọn pàápàá jùlọ irú bàbá wa lúwo yìí tí wọ́n jẹ́ ní ti ń gbọ́ràn jàmá bẹ́yàn bá súnmọ́ ọba téèyàn bá ń gbé mọ̀ràn fún tí ọba gbà téèyàn sì máa pa àlìkìámà òun làlìkìámà òun èyàn ó sùn ẹ̀yìn o àmọ́ wọ́n ń gbà mọ̀ràn lọ́sọ̀rọ̀ ní dàbá yìí wọ́n ní máwíyà ọkọ̀ lẹ́tà síyàwó ànábì. sallallahu alaihi wípé gbamini nímọ̀ràn bó ní ṣe ṣe orí àga ìtì ìbọ́lọ̀ dáadáa ìyá wa wá ní òun gbọ́ wọ́n kọ lẹ́tà náà ni lẹ́tà náà wọ́n náà gbọ́ tí ọkọ àwọn sọ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń wá ìyọ́nú ọlọ́run tí ò wo ìbínú àwọn èèyàn nas gbogbo ń tí máa nídìí lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ òun ò ní òun máa tó ọba òun máa torú ẹni náà amẹ́nikẹ́ni tó bá wá ìyọ́nú ọmọ ènìyàn tí ọ̀kọ́kọ́ lọ ń bínú ọlọ́lọ́wọ́ wà dáadáa àwọn ọmọ ènìyàn yẹn pé ẹjọ́ máa ràn ọmọ èèyàn kẹrẹ́ bí wọ́n ṣe yíyan ní gbogbo wa mọ̀ wọ́n wá ṣe kíni wọ́n wá hàn lé mà nípa báyìí mi ní lè jù báyìí lọ torí àsìkò tí wọ́n fún mi kọlọmba ní fi báraka sí mo sọ̀rọ̀ ẹ fún bàbá wa olúwo àti fún gbogbo ẹ̀yin bàbá bàbá wa ọba ilẹ̀ Yorùbá ọlọ́ba ló ti yín o má ṣe lè lásìmọ̀ fún wa ẹnìkan sọ lẹ́ẹ̀kan ni pé a fẹ́ ṣerú eléyìí náà nìbàdàn ẹ̀ẹ́ wọ́n á ní àti ṣèkan náà bọ̀ ẹ̀yìn àmọ́ kò tó báyìí ìyẹn máa jẹ́wọ́ ni kò tó báyìí. Eh, lódodo ajẹ́ àti àti bá òwe kan lẹ̀ pé bí ọ̀yọ́ là á rí eh, ṣùgbọ́n gbẹ̀ fi hàn wáyé pẹ̀lú ògo ọlọ́run gbogbo yín náà làwọn ló ṣe kíni o láàtọ̀ pé bàbá wa ẹ̀mí yín ogun o subahana kala ọ̀hún bẹ́ẹ̀ amídí asọ́dọ̀lá ilà ilà anda asayọ̀tò. jazakumullahu anna kulla khair a ah. kí àwọn bàbá wọn ní khairul kalam ma qalla wa dalla. Allah. ní àìní gbara wa ní àsìkò wọ́n ní a recognize presence commissioner of police. No, CPC Gbénga Òsùngbùrè CSP Gbénga Òsùngbùrè Ìwó divisional officer DPO Ìwó divisional officer adúpẹ́ fún bàbá wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run sáà mọ̀ pé táwọn wọ́n pa àwọn kan ní ẹgbẹ́ ní wọ́sùnù wọ́n wà sàkíl ó le láti sọ wípé ẹ ẹ ìtẹ̀sán tó ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run nítorí ọlọ́run àwọn tá a fẹ́ mọ̀ pé ní ìṣẹ́jú mélòó ọ̀gá. mẹ́ta ni. ìṣẹ́jú mẹ́ta ni o it's got one hundred and eighty seconds mo fọlọ́ nbẹ. ẹni tí màá pè sí bíbá ìsìn ó ní Dr. Amao Daoud Amao alága ìṣẹ́jú mẹ́ta àwọn èèyàn ní wọ́n wọ́n disappoint wọ́n ní ẹ̀fọ́ ìṣàjùmọ̀ bàbá Wasiru ní àwọn wọ́n làwọn tọrọ ọ̀sán méjì kó bàbá Wasiru làwọn tọrọ ọ̀sán méjì kó wọ́n ní ọjọ́ ìṣàjùmọ̀ àwọn. wọ́n ní Wasiru ní bàbá wa mọ́láṣán wọ́n làwọn tọrọ ìṣẹ́jú méjì sí i bàbá Wasiru of Yorùbá land bàbá Wasiru of Yorùbá land Fọdúnládé Sheikh Yakub àwọn náà sọ pé àwọn fún ọ̀ṣẹ́jú méjì sí i ọjọ́ ìṣẹ́jú márùn-ún márùn ni o. márùn ni o tú tú méjèèjì márùn ni o. Ah. ṣé ó gò ní àbò score. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. inú mi dùn pé ẹ recognize mi ṣùgbọ́n wàhálà kò bá mi lójijì torí pé nílùú Ìwó yìí ọmọ àwò tá a bá bóyá kò gbélé ni. kọ́lọ́n kó foríjì bàbá wa olùkọ́ àgbà wáàsí tá a máa ń ṣe ń bí wáàsí tó ní agbára ni wáàsí yẹn ló líìdì sí Aliuda nursery and primary school ẹ máa já mi níbi tí wáàsí wá sì ti gbalẹ̀ nọ́mbà one nílùú Ìwó yìí inú mi wá dùn níta ń ṣe léde làwọn olóyìnbó ń pè ní memorabilia memorabilia n tó jẹ́ pé ayé ò ní gbàgbé rẹ̀ ta ló wá fìtàn yẹn lélẹ̀ Olúwo tòní ló wá fìtàn yẹn lélẹ̀ ẹ máa ń sọ̀rọ̀ kan máa ń sọ̀rọ̀ kan wọ́n ní as Muslims we have not reached our destination but we are far from where we used to be àti ìdébi tá à ń lọ ṣùgbọ́n a ti kú òǹbẹ àwà nígbà tí a bá rí àwọn ìpìlẹ̀ Islam làwa náà tún rí ẹ̀ náà tì nílùú Ìwòye o gbogbo wa ẹ̀yin àfa àgbàlẹ̀ wa ń bí nígbà tí Islam ó bẹ̀rẹ̀ ṣe mọ̀pá nàbì ó bẹ̀rẹ̀ bí ọmọ òrukàn ni Islam bẹ̀rẹ̀ bí ọmọ òrukàn nígbà tí Umaru débẹ̀ ànábì wa tọrọ nínú àwọn umaru méjì ọlọ́run fún nìkan ń bẹ̀ ọlọ́run wá fún ní umaru bọ́nà kọ̀tọ́ ńgbà tó wá fún ìsìláàmù yàtọ̀ pátápátá ẹnìkan nínú àwọn èèyàn wa ó wá sóyìnbó kan máa tún ní yorùbá ó ní islam is having problem in africa and in nigeria especially because the elites are not involved in islamic propagation islam níṣòro nílẹ̀ aláwọ̀ dúdú pàápàá nílẹ̀ yorùbá nítorí pàwọn èèyàn ńlá ò bá wa dá sí i nínú communication studies wọ́n ní the medium is the message ẹni tí ń sọ̀rọ̀ gangan lọ̀rọ̀ ẹ ẹ mọ iye ijọ́ tí a ti ń dá wákà ẹgbọ́n lọ́n lọ́kan ẹ má mẹ́bọ mọ́ bí n tí bàbá ní sọ nísìn so ṣiṣẹ́ nígbà tó jẹ́ pé you cannot divorce the message from the messenger the message and the messenger they are like siamese twins they are inseparable mutually reinforcing not mutually exclusive méjèèjì ni nǹkan ẹni tí ń sọ̀rọ̀ gangan bí wèrè bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wèrè a máa ṣe àní ìgbàgbọ́ àwọn ọmọ wa kan ìlú Ìwó ni a ti fẹ́ ṣe dírámà kọ́lọ̀ ń forí jayé gba jẹ́jẹ́ ọmọ ìlú yín bì ní ọmọ dáadáa ni kí ni mo wá fẹ́ lò ní pé wọ́n wá ń bọ̀ wá ṣe dírámà wọ́n bá dúró lẹ́gbẹ̀ẹ́ odò ọba wọ́n bá tọ̀ ńbẹ̀ ìwèrè kan kọjá ńbẹ̀ ní bá sọ pé má jiyàn má jiyàn àṣewáàsí ní ṣe fún wọn tí wọn ọmọ wèrè ní àkàsí wọ́n sì gbé ban lọ́wọ́ gbogbo tí wọ́n máa wọ̀ tí wọ́n bá ń lọ ṣe dírámà tí ń lọ location lọ́lọ́pàá bá rí wọn alágídí ọmọ ọlọ́wà mọ́tò kò dúró nígbà tọ́lọ́pàá máa mọ̀ tó fẹ́ yìnbọn báyìí lẹ́nìkan ní má jiyàn ọ̀rọ̀ wèrè bá ṣe. èmi àtẹ̀yìn olúwo tó dá sí ọlọ́run kó jọ kó bá ṣàánú yín délẹ̀ kó gbàdúrà nígbà tí ẹbí ní sòpè tó máa ń kọrin káàkiri ó kọrin títí tí èmi ò tí ì rìtáyà ní yunifásitì Ifẹ̀ ọba ní evangelist ló fẹ́ máa ṣe ó wá wá sífẹ̀ nígbà tó wá wá sífẹ̀ ńbẹ̀ tí wọ́n bá dà wá tá a wà nífẹ̀ẹ́ sí mẹ́jọ mẹ́fà lọ́wọ́ abẹ́njọ́ náà kò sí tó special orúkọ rẹ̀ ló ti yàn wá barista náà wọn ló náà wá lọ Kòròdú òun náà wò pé náà sẹ́yìn kí barista ò lè sàwó kọ́ mọ́ kọrin sí kọ́ mọ́ sọ̀rọ̀ ìsìláàmù bẹ́ẹ̀ wọn ló náà wá lọ èmi ò sí ń wọ́n ní ni o wọ́n ní lọ́ba bẹ̀rẹ̀ sí wá sí ọba náà lówó ìgbà náà lówó lọ́ba tó yọrí ta fi ṣe wé kọ̀mọ̀ kó lọ́wọ́ wá àìdè ọlọ́ládé bí a ṣe bẹ̀rẹ̀ sí náwó báyìí ọkàn gbàgbé wá sí ti ẹ̀ ni kí ló jẹ́ ń tà ń ṣe lónìí òníyì òun náà lẹni tó jẹ́ pọ́lọ́ ń ṣe kẹ́lẹ́ ọlọ́mọ ní ìparí ọ̀rọ̀ mi olúwo mo wá fẹ́ kẹ́ ẹ rí tí àwọn olóyìnbó ń pè ní landmark and legendary achievement olówó ń bẹ níwòyí wọ́n ń bẹ nítòsí wọ́n ń bẹ ní jìnnà ẹ má jẹ́ àfihàn lélẹ́yìn nìkan life should be measured by donation not duration ọlọ́run jẹ́ mi yín ogun gbogbo àwọn máa wo nítòsí àti ní jìnnà bó ni wọ́n ṣe wá dá company ńláńlá lẹ̀ níbí tó jẹ́ pé tá a bá ti ń sọ̀rọ̀ yín ní theory a tún máa practical ìlàlí àmọ́ mi ṣáàlà ìlàlí àmọ́ mi olúwo tó ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú lọ́la ẹ bá náwó sí wọn ìlàlí àmọ́ mi ṣáàlà ìlàlí àmọ́ mi olúwo tó ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú lọ́la jazakumullahu khairan. jazakumullahu ìṣẹ́jú mẹ́fà ni a padà fún yín ó kù ìṣẹ́jú kan tó fẹ́ lò wọ́n ti lọ. Dr. Kosimu Olukosi ó dàbí pé ń lo nǹkan. wọ́n ti bùn wá ìṣẹ́jú kan. àwọn èèyàn gan ni ó sọ pé ẹ máa sọ́ǹsù tí wọ́n fi wá gbé máìkì jùlẹ̀ ní ìṣẹ́jú mẹ́fà nínú ìṣẹ́jú méje. ká mọ̀ tún waste àsìkò ẹ jẹ́ ká sọ fúnra wa ah. wípé gbogbo àwa tá a wà ń bí two thirty òní àkìlóhùrì. inshallah so gbogbo ohun tá a bá fẹ́ ṣe lásìkò yìí kò kọjá two thirty ìṣẹ́jú mẹ́ta mẹ́ta làwọn tó bá fẹ́ sọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ ká tó fi gbogbo àsìkò tó kù fún bàbá wa olúwo. àwọn ọba àwọn ọba. ẹni tí ó kàn tí yóò sọ̀rọ̀ nísìnyí ó ní the executive secretary of muswen mus, muslim in southwestern nigeria àwọn ni executive secretary wọn. professor tó túmọ̀ sí pé wọ́n fẹ́ gbẹnu gbogbo mùsùlùmí ilẹ̀ yorùbá sọ̀rọ̀ níbí báyìí àwọn náà ni professor muslehudeen yahya ahlan wa sahlan wa marhaban biko. o gbogbo mùsùlùmí a máa fẹ́ gbẹnu rẹ̀ sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين ìṣẹ́jú mẹ́ta tí a fún mi yìí kò tó máa kí gbogbo àwọn bàbá wa tó wà lórí ìjòkó ṣùgbọ́n mo kí yín olórúkọ ọlọ́run ọba adẹ́dá ayé inú mi ló dùn inú tèmi ló dùn jù láti ní àǹfààní láti wà ní ìjókòó ìlénìí torí pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún yín wọ́n ní kí n ṣojú gbogbo mùsùlùmí títà ń pè ní south west Nigeria òun ni àwọn state mẹ́fà ló wà lórí nínú musuen àwọn náà ni Èkìtì Lagos Ọ̀ṣun Ogun, Ondo àti Ọ̀yọ́ state gbogbo àwọn ìpínlẹ̀ tí mo kà yìí ẹ rí i pé ìpínlẹ̀ tàbí sọ Yorùbá ni àwa ní àkójọ kan tá à ń pè ní muslim umma of southwest nigeria tí wọ́n dálẹ̀ láti nǹkan bíi two thousand and eight of course gbogbo nǹkan tó ń kó àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àfáà wa jọ nílẹ̀ yorùbá ti wà tipẹ́ rí ṣùgbọ́n nígbà tá a ní kíní yóò tí ì ṣètò kó ṣọ̀kan òun náà ni wọ́n ṣe dá muslim sílẹ̀ ní nǹkan bíi two thousand and eight a ti ń ní àwọn aṣáájú a ti ń ní àwọn olórí lóríṣiríṣiríṣi ìgbà tí wọ́n máa dá muslim sílẹ̀ àwọn bíi ọ̀jọ̀gbọ́n Fágúnmu wá àwọn bíi ọ̀jọ̀gbọ́n bàbá SOB láti Ọ̀ṣun sẹ̀tì ń bí àti bàbá eh, àwọn Justice eh, Bọ́lá Ajíbọ́lá gbogbo wọ̀nyẹn ni wọ́n ti ní ipa tí wọ́n kó nínú àdásílẹ̀ Mùsùlùmí ṣùgbọ́n nǹkan inú mi dùn láti ní àǹfààní ilé nítorí pé nǹkan tí Mùsùlùmí dúró fún òun náà ni kí gbogbo mùsùlùmí pátápátá lágbàáyé ká jẹ́ ìkan ṣoṣo ó jẹ́ ilẹ̀ Yorùbá ni ilẹ̀ ibo gbogbo nǹkan à ń pè ní nàìjíríà pátápátá kí mùsùlùmí ibẹ̀ jẹ́ kan gbogbo nǹkan wa ń pè ní gbogbo àgbáyé pátápátá kí gbogbo mùsùlùmí jọ̀kan ká sì máa sọ̀rọ̀ kan kò sí nǹkan tó lè mú wa ní àǹfààní láti ṣe nǹkan ìjọ̀kan yìí tí kì í bá ṣe irú akíkanjú tí bàbá tí ọba wa tí wọ́n dá tí wọ́n ṣe nínú irú ìrìnàjò tí wọ́n ṣe yìí tí wọ́n fi ìgboyà hàn èyí tó ti ń ṣe kí wọ́n tó lọ àti èyí tó ń ṣe nígbà tó dọ̀hún tán tó fi ìgboyà hàn wípé kò sí nǹkan kan tí èèyàn ní láti fi pamọ́ nínú Islam kò sí pé ká sọ wá pé Ọlọ́run ni à ń sìn Ọlọ́run nìkan náà ni a dẹ̀ fi ara tì tá a bá lè dúró ti Ọlọ́run ba pẹ̀lú ògo Ọlọ́run á ní ipò ẹni tó jẹ́ aṣíwájú fún muslim lẹ́ni aláàjì rasaki ọ̀làjọjọ àwọn ọmọ ọdún wa fi wọ́n sọ pé ní ilẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá o a fẹ́ kí gbogbo mùsùlùmí jọ̀kan ẹ dákun torí ọlọ́run ẹ wá dára mọ́ muslim tá à ń pè ní muslim umma of south west nigeria kí a lè jọ ọjọ́ ṣọ̀kan à ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú bàbá wa olúwo a sì ń bẹ ọlọ́run bá kó jọba máa tì wọ́n lẹ́yìn. àmín. aláhùnmọ̀ kúrú bìyẹ́ di hibil mọ̀tọ́ik wàkṣif láhùn hùjú àlàkọ́ik wàfíkù lèmọ́tò hibu wàásímù mìíràn zálálí wọlá tàṣíwánu sítà ìsánik subhana rabbika rabbil izzati àmọ́ yasifun. والسلام على المرسلين والحمد لله رب العالمين. jazakumullahu anna kulla khair. nígbà tí àwọn prof wa ń sọ̀rọ̀ lọ́wọ́ ni àwọn alfa wa àgbà dé sí kalẹ̀ fadilati sheikh dr sirajuddin al-asra ibn bilal wa fadilati sheikh dr dhikrullah shafi'i wọn olóhùn oyin wọn dé sí kalẹ̀ láti wá darapọ̀ mọ́ gbogbo àwa mùsùlùmí. ahlan wa sahlan àti àwa ọba bàbá wọlé tí wọ́n àti dr àwọn àlùfáà wa nígbà tí bàbá wa sọ̀rọ̀ lọ àwọn fọdúláti sheik náà fọdúláti sheik dr abdulaziz muhammed abdulbaki àwọn náà ti wọlé wọn ti darapọ̀ mọ́ ara wa. àfètè wọn kí bàbá wa abdulkareem eléyìí ẹ̀rin. naam ala wasala wa maraba bi ní báyìí a lọ sí ọ̀dọ̀ bàbá wa imam Ògbómọ̀ṣọ́ kí n tó lọ ẹnìkan kọ́mẹ́ǹtì kan sí bàbá wa imam Ògbómọ̀ṣọ́ lórí facebook ó ní gbogbo ó ní àwọn jàmáà yorùbá wọ́n ń kálukú ń kírun nílùú wọn ṣùgbọ́n kútúbù ògbómọ̀ sọ ni ṣe kéde olórí <laughs> kálukú kírun nílùú ẹ̀ èmi ọ èmi ọ wàá mọ bí mo ṣe fẹ́ fún bàbá ìmáàmù ní ìṣẹ́jú mẹ́ta kan fi sọ̀rọ̀. àbí ṣé káà náà bàbá wọn pa eh. ìṣẹ́jú méjì kan yóò jẹ mọ́tọ́rọ̀ ìṣẹ́jú méjì kan. ẹ eh, eh, jẹ́ wọn ṣe ìṣẹ́jú mẹ́ta a mọ̀ ah. yàntà àti wí ah, bàbá ti mọ bí wọ́n ṣe sọ ní ṣókí ọba wa tí a wí ọba ti dé onílé pọ́n baálé anilada baálé ejò pọ́n baálé àrírọ̀rùn àwa tá à ń pọ́n baálé ká mọ̀ sófo ọmọ. bàbá wa olúwo ẹni àpọ́nlé lọ́lọ́run ṣe yín kò sì sí ń tọ́lọ́run fi pọ́n yín léjù islam lọ bẹ́ẹ̀ bá fífi tọ́lọ́n lẹ̀ ní ìsìn ẹ rí i pé yẹpẹrẹ ju ẹni tí máa yẹpẹrẹ lọ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀ ní fi ṣe é rí nígbà tá a wà mọ́kà àwọn èèyàn tí wọ́n ń wo àwọn àrà tí ọlọ́wọ́n bá lè kí ọlá ń gbọ́wọ́ yín dá wọ́n wá ń wò pé bó o lolúwo ṣe ń ṣe tí kábíyèsí fi dá wà ń ka bàtí ń tà wá táwọn èrò òṣìṣẹ́ ń bẹ̀ bó o lolúwo ṣe ṣe wọn à mọ̀ pé ọlọ́run ní máa lànà fẹ́ ní tiẹ̀ torí pé irú tó ṣẹlẹ̀ sí yín yẹn tẹ́ ń dá lọ kàábà táwọn èèyàn mọ tìyín lọ́pọ̀npọ̀n tẹ́ ẹ dé ajálà síwájú tẹ́ ẹ pọ́n láfúnra ara yín tí wọn ò gbá orí yín mọ́bẹ̀ bí wọ́n ṣe ń gbá orí àwọn yòókù tẹ́yìn nìkan tẹ́ ń dárìn káàkiri kódà tọlọ́pàá kàábà tó ń tẹ̀lé yín pé bíyìí ni ẹgbà ni ẹgbà àwọn tí wọ́n bá jẹ́ ni ọlọ́run nìkan lọ́lọ́run máa ṣe bẹ́ẹ̀ fún nínú tí nínú táwọn àáfàá wa kọ́ wa wọn bàbá wa tí wọ́n kọ́ wa náà wọ́n ń bẹ ńlẹ̀ yìí àsìkò ni òní jẹ́ máa dá kọlọ́kọ̀ọ̀kan wọ́n ní nínú ẹni tọ́lọ́run ṣerú ọlá bẹ́ẹ̀ fún rí òun ni hafidu rasulillah sallallahu alayhi wa sallam zainul abidin ńgbà tí ńgbà ó débẹ̀ tó fẹ́ tàwáàfù kàábà wa kún aráàmù kún kẹ́kẹ́kẹ́ kò sọ́nà àwọn èèyàn wa ń lànà fún un pé ẹ jí ọkọjá gbogbo ẹ̀yin tẹ ń bẹ́ ń kà á bẹ̀ sinmi ẹ má dì fúnfún fún mọ́ra yín mọ́ ẹ jí ọkọjá ọba kan wa ń bẹ́ ó ní mọ̀nàhàdà ta lélẹ́yìí ti ń bọ̀ yìí ta lélẹ́yìí ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ bàbá olúwo torí pé kálukú náà ń wò ó pé ta leléyìí tí wọ́n kó ń bẹ̀ fún ní kaaba èsì ọ̀rọ̀ ọjọ́ náà wọ́n ti bá yín fi ilẹ̀ farosdak olófèsì ilẹ̀ fún yín pé hàdà àlẹ́bí tààrí fún bàtà òwò tí a tà hù wàlẹ̀ bẹ́ẹ̀ tó yàrá ìfòhò wàlẹ̀ hìlò wàlẹ̀ haramu. ẹ ṣeun hàdà lẹ́dìí. pé olúwo táyìn ń wò yíyí o ẹ̀yin lẹ́yìn kan ń wò bẹ́ẹ̀ àwọn orú olúwo làwọn Zainul Abidin ọmọ ọmọ àná Muhammad tó ṣe pé ilé tí gbogbo yín wá tàwáàfù yìí dáa mọ̀ bẹ́ẹ̀ fẹ́ sinmi ọlọ́run ọ̀dà yín lákẹ́ torí pé alehil àwọn ọmọ ọkọ mọ̀ kódà ṣe ara àwọn ọmọ àlè tí wọ́n ń wò pé èwo ni tolúwo ṣe le tó báyìí àwọn náà mọ̀ pé èèyàn lolúwo yìí lára ló débẹ̀. Adabuna Fatimata. Adabuna Fatimata ni nkunta tẹ̀jẹ̀ àlùhù. Ata tẹ̀kíyó nàkíyó tọ́ alamu. Ata na nàkíyó. طائر علم أدب خير عباد الله كلهم بجده أنبياء الله قد ختموا بجده أنبياء الله ما قال لقط ìlà fi tàṣà òdì. olúwo làwùlà tàṣà òdò kàánà ti làwò nàámú. làwùlà tàṣà òdò kàánà ti làwò. wàlẹ́ ìṣẹ́gun olùkà máa ń èrè. ẹ̀yin lẹ fún mi ìṣẹ́jú fa ẹ̀yin lẹ fún mi ìṣẹ́jú fa sẹ́rí gbogbo ẹ̀yin ọba tó kù lèmísìlè hàdá fàlìyà àmàlè àmìlú ntí máa yẹpẹrẹ ọba nìbọrìṣà ẹ parẹ́ láàfin yín ká ẹ lè rápọn létí olúwo rí bẹ́yìn náà bá délé ẹ kó ṣàdànù ẹ lékú olúwo òkú ìhàlẹ̀ lásán ni wàlọ́ọ̀hì wàrọ̀ bèlè káàbà ìhàlẹ̀ tí ò nítumọ̀ rárá ẹ̀yin ẹ délé ẹ kó ṣàtẹ̀ dànù ntí ọ̀sẹ̀ lè sí. àdúrà náà láàmọ̀ ṣe tọ́lọ́wọ́n ọmọ gbé yín lékè ọlọ́run ti ń gbólúwò lékè kò ní fẹ̀yìn náà lẹ̀ ẹ wá wò ní ìsọ̀kalẹ̀ yányán gbogbo àwa àfa pàtàkì jùlọ àwa tọ́lọ́run fún ní ìlú ẹgbọ́n tí bàbá wa àmọ́ wa alága tí wọ́n wí ní ìṣẹ́ ọlọ́run járí wọn pẹ́ o wọ́n ní gbà mí ń bẹ ọ̀rọ̀ ńlá lè jáde lọ́dọ̀ ẹni kéke ayé òní pàtàkì ọ̀rọ̀ ṣùgbọ́n orí mímbàrí tẹ́yìn dúró sí un orí mímbàrí ńlá tó tóbi pọ̀ ni ntọ́bájáde ń bì ó wúwo jàǹrán pọ̀ gan ju ẹlòmíì tọ́sọ̀ ń bò míì lọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo ti ń ṣe útúbà bíi ọdún tó lé ní ogún torí pé nineteen ninety three nineteen ninety six nígbà mo three ni mo ti ń ṣe ìmáàmù tí mò ń kíjí mọ̀ uninterruptedly títí dì sìn kò síjọ́ Jímọ̀ tí mi sí lórí mímbàrí láti 1996 till date mímbàrí nìkan mọ̀ ń yàtọ̀ ṣùgbọ́n pé mi ṣe ń túbà ń jímọ̀ kan àfi tí n bá ṣe láti 1996 till date ẹ wá wojọ́ mo ti ń ṣe mọ́ kàn ń ṣe níwọ̀nba àwọn péréte wọ́n ń gbọ́ ṣùgbọ́n gbà tí mímbàrí tó ṣe jàǹrán dé ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wá ń tẹ̀lẹ̀ dáadáa ń débi oyè ó dé torí bẹ́ẹ̀ ẹ̀yin ìmáàmù ìlú ẹ lo mímbàrí dáadáa ọlọ́run ó bì léèrè bàbá olúwo malẹ̀ nọ́mbà tí ò dá mọ́ yín lára o.